شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة ọdún tí àwọn alẹ́nìgbàgbọ́ tí wọ́n ń sọ́ǹkà rẹ̀ èyí tí wọ́n ń dá alábàáyé pé àwọn bẹ̀rẹ̀ látìgbà tí wọ́n ti bí nàbí láyà ìṣá àlejò ìpàdà ìwọ̀sálà wàhálà nàìjíríà tó ṣe wípé wọn ò sì máa pa tó gbà wọn bí ànábì àyíṣá àlejò ìpàdà ìwọ̀sálà àwọn sọ wípé àsìkò tí nǹkan tuntun ní ọlọ́run ọba àdìgbà láti wọ̀nyọ́ pẹ̀lú ayé àlùkò àti alákùnrin nígbà tí mariam alẹ́gbàsálà tọ́fẹ́ sí àtẹ̀lẹ́ àyíká kọ́lọ́mù ọba sọ fún mi pé wà lóṣù tí ilé ìkí bèjì ti jésù ìsìlámù tó sáà ti kà áyé ti wúlò sọ́dọ̀ ìtẹ̀lẹ́ ìjà. wọ́n ní kí a pẹ̀lú táyà wípé àsìkò ọyẹ́ ní gbogbo nǹkan ti bẹ̀. ìgbà yẹn wọ́n fi àtẹ̀lẹ́ àyíká àlejò sọ́dọ̀ àtọ̀sọ́dọ̀ ajásí fáwọn ènìyàn wọn ọ̀gá tí wọ́n dàbí ẹ̀yà yìí sá àríkùsọ́látò sálám gẹ́gẹ́ bó lè jásí fáwọn ènìyàn wọn máa ń sọ nípa ọjọ́ ọjà nẹ́bí wa náà sọlọ́lọ́ àdó sálám tó ti kọ́tọ̀ ní ọjọ́ tí wọ́n máa mú. káṣẹ̀ wá ní wọ́n mọ̀ pé ó dáa sí ti ìjọsìn ni. wọ́n wá dábàá ọdún yìí ìgbégbà tí wọ́n làwọn ti bẹ̀rẹ̀ sí ní ṣe òǹkà èyí tí wọ́n kà lórí two thousand and seventeen báyìí tóbi yìí fi orí fi jọ mẹ́rin wọ́n ní àwọn tó ti mú ọ̀tá kéèké àwọn ti mú ẹgbẹ̀rún ọdún méjì àti méjì sí ní ooru. àwa fẹ́ wòye sí ọ̀rọ̀ wọn yìí pẹ̀lú wòye sẹ̀ríà àti ìtàn bóyá ọ̀sùn ní a máa àbáwa náà máa bàbàrà àwọn ọdún yìí ni pẹ̀lú ìtẹ̀sí abẹ́wò yìí sí nípa rẹ̀. Àkọ́kọ́ náà, kàlẹ́ndà gẹ̀ẹ́sọ́rí àyè tó fi fi wọ́n kà yẹn. Ẹni tó ń gbé kalẹ̀ ó ti déédé ikọ̀ rẹ̀ náà. Wọ́n pè ní Abá Gildorio ẹlẹ́ẹ̀kẹtàlá ní Rome. Òun ló ti fi kàlẹ́ndà yẹn wà ní Rome kàtàkà lọ́wọ́ yìí nítorí pé gbogbo ìpò orí oorun yíká ọdún òun ni wọ́n sóńkà rẹ̀ òun ni máa ń jẹ́ kéré sixty five àbí sixty six. ẹ wá rí oṣù àkọ́kọ́ tí wọ́n máa ń kà fẹ́ ẹ̀yẹ́ kùsùn ọlọ́run á rí i pé orúkọ òrìṣà ni àgbẹ̀wò yẹn ká máa yọ̀ sẹ̀sẹ̀ nípa pé wọ́n fẹ́ mú january wáyà torí mo ti yẹ january wọ́n ní wọ́n lọ fi jẹ nìkan tó ń pè ní Daniel olú òòrùn ní jẹ́lẹ̀ olú òrìṣà òòrùn ẹ mọ̀ bó ti wà lọ́dọ̀ wa láì tí wọ́n ń pè kíníkan ní ìlàgò ráì àrà ibi sẹ̀gbó tí wọ́n ń pè ní ọ̀dọ̀ wa bíbà ìdí àwọn ọmọ yìí lọ́pẹ́ àwọn náà wá nìkan tó ń pè ní olú òòrùn ẹ̀rí wọ́n ní olú òòrùn yìí wọn ni wọn máa fọ ẹnu ọ̀nà sánà nínú òye wọn òun ni olú ìbẹ̀rẹ̀ gbogbo nǹkan àti parí gbogbo nǹkan òun ni olú ogun òun ni olú àlàáfíà wọn wá yá òun rẹ pé olójú méjì ni ẹ̀rí wọn ní ogún díẹ̀ ní ọdún tó ti lọ ó tún mú nǹka díẹ̀ ní ọdún ní ìta kọjá sí àwọn tí wọn fẹ́ wọnú rẹ ẹni táwọn afẹ́rí tí wọn lọ fi ti pẹ̀lú chanius yẹn. wọ́n ló ní kíní tó fi ń ṣèjọsìn kan nǹkan yẹn wọ́n ní a máa fi àwọn ẹnu ọ̀nà rẹ̀ kalẹ̀ ní àwọn ìgbà tó bá ń wáyé yóò sì fi àwọn ẹnu ọ̀nà rẹ̀ nígbà tí ọba tó ike ẹnu ọ̀nà ní ọdún wọ́n tọ́ bá di ọjọ́ àkọ́kọ́ èyí lẹ́yìn pé ní January wá yẹn wọ́n ní wọ́n máa ṣe ayẹyẹ àti gbogbo ẹbí òun náà fún àwọn ẹni tí wọ́n ń bọ olú ọ̀rùn wọ́n máa ṣe ayẹyẹ wọ́n ó gbóyin lẹ̀ wọ́n ó gbé dàbí nù lẹ̀ gbogbo nǹkan nínú wọn ó gbé lẹ̀ ọdún yìí bìlọ̀ ṣẹ́kì káwọn mùsùlùmí àdáwọn aláwọ̀ àlẹ́ àríyìn tó wọ́n sáré ọdún òrìṣà ni òun lọ́wọ́ padà bí ohun tí wọ́n ń ṣe ní ìbẹ̀rẹ̀ ọdún january báyìí ẹ̀yẹ rúṣin ọlọ́run afẹ́fẹ́ ní ìlú هو أدنى الذي هو خير ṣé ìjọba wa kéré lórí jákujàku báyìí ká máa fi jàrọ ọdún tó lóore ẹ̀sùn lọ́wọ́ tó kéjì èyí lẹ́nu tó ti fẹ́ wá rí eléyàn kan ní òrìṣà kan nínú àwọn òrìṣà lọ wá lórí orúkọ olú ìmọ́tótó ẹ̀rí àtòsàlérí ẹ̀ lọ́dọ̀ àwọn ará ró wọ́n lọ́dọ̀ wọn fún pè ní olú odò bí kẹ́yìn náà máa sọ iye mọ́jà lọ́dọ̀ wa bíbá yìí sàn án lọ. wọ́n ti tọ́lá àkókò yẹn kọ́ òjò máa ń pọ̀ nígbà yìí sàn án lọ. sílẹ̀ lọ́wọ́ yẹn kí mùsùlùmí máa lọ bá wọn dáwọ́lé kó múra sí kọ́kọ́ ní ìgbẹ́ gidi. ẹ wá wọn máa tẹ̀wẹ̀ wọ́n ní yẹn náà ó ti rí orúkọ ẹni tí wọ́n fi gbé kalẹ̀ wọ́n lọ fi tì í òun náà ní ìlànà ìhàp wọ́n ní olú òkú lòun òrìṣà kẹ́ni yẹn tó ti gbé òrìṣà tolókun débi tolókun tolókun. òòṣà wọ́n gbà yí kóun ní ọ̀sọ́ àwọn táwọn bá lọ jà òun ní ọ̀sà tìlẹ̀yìn báwọn subhanallah. iná àjọ ọ̀kẹ́ wọn wọ́n gbà yí pé tí àwọn bá fẹ́ jèrè nígbà tó kú bá bẹ̀rẹ̀ látara ọ̀sà yìí làwọn olèrè. ẹ̀ẹ́dúrà rí bá àwọn olù èyí dẹ́ lọ́ọ́ tí ìyàwó bá tẹ̀lé lábùjá kọ́kẹ́ wò wípé kọ̀ọ̀kan kẹ́ bá da ẹ̀wù lásán ni kọ́yẹ́ kí ìyẹn máa bá wọn ṣe ìdùnnú lórí òkun yìí òun lẹ́nu ilé ẹ̀sẹ̀ ní ìfìrì. eléyẹn náà wọ́n ní wọ́n lọ fi sí òrìṣà òrìṣà tó tí wọ́n tó fi ni òrìṣà yìí obìnrin máa lóhùn ẹ̀rí obìnrin ni wọ́n ní òòṣà yẹn ní máa ń jẹ́ kóńdò lọ́ọ́lanu yóò jẹ́ kóńdò lọ́ọ́lanu òun tí ìmọ̀lẹ́ òun ó fi jáde ẹ̀rí lẹ́yìn ìgbà tó ṣe wípé ó ti dí tẹ́lẹ̀ lásìkò ọ̀yẹ́. Ele lọ ẹ̀ka ìlú àbáwọn dásí bá wọn múra sí gẹ́gẹ́gẹ́. Ẹ̀ka fẹ́ tó ń jáná ni wá, akọ sí yóò gbọdọ̀ tó bá báyẹ̀ láyé. Wọ́n wá sí ẹ̀kọ́ ọdún ẹ̀bọ̀ yọ̀. Nínú àwọn oṣù yìí, èyí tó pè ní May, May wọn ni wọn lọ fi sí Máyà. Bọ́lá ọkùnrin ti wà lọ́dọ̀ àwọn ará olóògùn, wọ́n wà ní ọlọ́run òjèrè. ọlọ́run obìnrin wọn kan tó ṣe yí pé ọlọ́run ẹ ní nǹkan gbèrú ìyẹn pé ó lú kí nǹkan gbèrú lóhun jẹ kí nǹkan dàgbà sókè kí nǹkan pọ̀ ọlọ́run ni wọ́n ọlọ́run ni ẹ̀kọ́ mùsùlùmí kọ́ ọlọ́run ọba ọ̀tá ni ọba tó ṣe kò ní tí ó jẹun ni lámìyẹ́lì wọn lámìyẹ́lì lẹ. ọlọ́run tẹ̀sí yìí kò bímọ bẹ́ẹ̀ sì lẹ́ẹ̀ nìkan ò bí ẹ̀rí àwọn asọ̀kẹ́ ọmọbìnrin ọlọ́run ni wọ́n sọ wípé ìyá ọlọ́run ni sílẹ̀ ìlọ ẹ̀ka ni àbáwọn ọmọdé ká máa sọ yóò bá ń sọ ọdún ká máa yọ tẹ̀tẹ̀ lórí ẹ̀. nínú àwọn obìnrin èyí tó ń pè ní júù wọ́n ní wọ́n lọ fi ti júnior ìkànnì ìdíjọ́ bẹ́ẹ̀ wọ́n ní ó lù oṣù ṣùgbọ́n lọ́wọ́ obìnrin àtẹ́jìtì dọ́wọ́sà ni wọ́n tó oṣù mẹ́kọ́ lé rẹ̀ ẹ̀rí eléyìí náà wà ní oṣù àtẹ̀wọ̀n aróhùn máa ń lọ nínú àwọn oṣù yẹn àwọn náà ní July July wọ́n ní wọ́n lọ fi ti Julius Julius yìí òun jẹ́gẹ́ bí ọba Rome wọ́n ti torí wọ́n fi ní déédéé oṣù yìí nínú ìtumọ̀ ní déédéé Latin wọ́n ní July ìlú túmọ̀ ọ́. ẹlẹ́ẹ̀karùn-ún ẹ̀sùn ẹ̀kọ́ náà ní ọgbẹ́ ìmọ̀ọ́sì ẹ̀fọ́sù keje lẹ̀ ìmọ̀ọ́sì wọ́n ní ìtumọ̀ rẹ̀ ìkarùn-ún ní tuntun nínú àwọn òsì sẹ́ni pé kò tiẹ̀ ní ìtumọ̀ wúlò rárá máa sàmọ́lé rẹ̀ níbi tí wọ́n wá láwọn ń ta ayẹyẹ àná ó sà àwọn ìtumọ̀ àwọn lórí ọba aróògùn náà wọ́n lọ sí ọmọ ìtàkọ́kọ́ dáadáa sọ yẹn wọ́n ti torí pẹ́ nìyí ó rí ọ̀pọ̀lọpọ̀ àtìlẹ́yìn rẹ̀ nínú oru yìí ni wọ́n ti ń fi oru yẹn ní ọgọ́rùn-ún ẹ̀rí oṣù tẹ́sùn pé ní sẹ̀tẹ́mbà nínú àwọn oṣù yẹn káàbìrì yìí pé àsìkò yẹn kí mùsùlùmí tiẹ̀ máa bá wọn sàpọ́njẹ́ bíi ti wù kọ́ wọn ọkọ̀ sì yí léde láti ó tún túmọ̀ nínú ẹlẹ́ẹ̀kẹfà bákẹ́rẹ́ yìí lọ́pẹ́ ní sẹ̀tẹ́mbà yẹn ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì nínú èdè láti láti jọwa lóòótọ́ ọ̀kan ti ti pẹ̀lú ọ̀sà ọ̀túnbà ń tiẹ̀ ọ̀hún túmọ̀ eight ọ̀tò nínú èdè láti nọ́fẹ̀mbà ń tiẹ̀ ọ̀hún túmọ̀ nine nínú èdè láti dìsẹ́mbà ń tiẹ̀ ọ̀hún túmọ̀ ten ẹlẹ́ẹ̀kẹwàá nínú èdè láti. ayọ̀ àti ìdìbò ó fi yé ìṣòro sọ èyí tó fà mọ́lẹ̀ òtún àbùkù ni. Níbi bákan wá gbé tí wọ́n fi fún ọ tó òrìṣà. Àwọn ènìyàn tó máa kẹ́ra kẹ́ra kọ́ ọdún ọgbọ́n ọba yẹn láyé lọ́la kórè ọdún yẹn ọdún ẹ̀wù tó ní. Ẹ̀rí ẹni ta sọ ní fáàtà ta sọ̀rọ̀ rẹ̀ lẹ́sàn-án yẹn. Wọ́n ní ọ̀padà rí pé mistake wà nínú kàtà wọn ká. Ìgbà tó dé òun bá pọ̀ sí ju orí pé eleven march ni máa ń jẹ instead twenty one ọwọ́ àwọn kẹ́ńtà àwọn asọmọgbé rẹ̀ ibi kọ́lá olóhùn ṣe ń di kàlẹ́ndà yẹn subhanallah ẹnu wọn wá kò sí pé káwọn ọjọ́ mẹ́ta kúrò nínú gbogbo ọgọ́rùn-ún mẹ́rin ọdún wọ́n ti rẹ̀ báyìí kẹ́ẹ̀bì ni pé òfin yẹ̀yẹ́ nìkan yẹ kẹ́ ẹ̀ fọ́n lé o èyí tó èsì ń jákàdì ọ̀tọ̀ nígbà tó sí tẹ́lẹ̀ o bẹ́ẹ̀ sọ fẹ́ fẹ́ bẹ̀rẹ̀ ọdún yìí àti kọ̀ọ̀kọ́ síbẹ̀ tẹ́lẹ̀ gan ẹ̀rì ìgbà wọn wá sí òfin yẹn gbogbo àwọn yẹn kan sì níjọ́ àdàjẹ́ sí ọjọ́ àdàjẹ́ sí ọ̀któbà pọ̀ ìyẹn oṣù kẹwàá wọn yẹn ó di mẹ́rin ní fifteen eighty two èyí tí wọ́n kà sí two thousand and seventeen létí wọ́n ó sì láàárọ̀ báyìí táwọn àpèlé ọjọ́ ọdún wa wọ́n bá kéde rẹ̀ pé fifteen ní ọjọ́ ìfísẹ́ẹ̀dì kí ni ọ̀ five. ẹni rége ń bẹ láyé ẹni rége tí e bá àkọlé fún ẹni ní sábà yẹn ẹ ti ṣe àlékà yẹn ní gèzóríà gèzóríọ̀s yẹn tí e bá ṣe àkọlé tó wà àwọn èèyàn onígbọ̀rọ̀ yẹn lọ́wọ́ rẹ lórí dájú àwọn orílẹ̀-èdè mi yàtọ̀ sí kátólíìkì àwọn ọ̀gbárù kàlẹ́ńdà tá à ń kọ́lé yìí wọn ọ̀gbá rárá bí wọn lórí pé ìgbà yẹn ló kù lọ́dọ̀ tiwọn táwọn míín ti gbà pé twenty five ni ayọ̀ ìmọ̀ báyìí ni àwọn bábà ní róòmù àtàwọn àtọmọgbé wọn wọn wà ń fi àwọn òǹkàwéjọ òṣù yìí wọn fi ń sawẹ́wà bọ́ba ti gbà nínú ìfẹ́nu wọn akúnyẹ tó yẹ dáadáa sẹ́kìlá àdìwọ́lá òṣùwọ́n ti sàdí ìsinmi bí mọ̀ṣálí àdó mọ̀mọ́rí nìkan sẹ́kìlá òṣùwọ́n ti rí ìdánwò ọ̀ṣùwọ́n لله والصلاة والسلام على رسول الله وآل وأصحابه وموالاه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وجهركم أي وراء بعد afọyín ká máa dúpẹ́ fọlọ́ fọlọ́ ń tiwa ní mùsùlùmí ẹ̀yin náà yóò gbogbo àwọn ọmọ ẹ̀dá náà tẹ́tà ìkálẹ̀ ewu ní súnmọ́ rẹ tó mọ̀ nígbà kò sí ẹ wà wá mùsùlùmí ẹ rí wọn káwọn máa fi sùnkà sí wa á máa máa sùnkà ní kíta mi là pẹ̀lú àkọọ́lẹ̀ ọlọ́run ọba àṣejì ọlá tó ní máa ń tẹ́lẹ̀ àwọn olùbàdàn sùnkà pẹ̀lú tẹ́lẹ̀ ọlọ́run nínú àwọn ọ̀dọ́ ènìyàn ńlá èyí ló ti fẹ́ túmọ̀ yìí pé àtẹ́sí tọ́lọ́ fún àtàlà ti rẹ́ sí ọlọ́run àlùkò àti ọ̀wá lápọ̀tò àtẹ́sí ọlọ́run tó fi rẹ́ mi sí tọ́lọ́ fún àtàlà òun làwọn yẹn ká lónìí ká àtàlà bá náà lùbà á nínú àwọn yẹn ká lónìí ká kọ́ wá ọlọ́run ní alónìí ká ní àtìlà wọ́n á máa ṣeré àtẹ́bí léèrè á ní nípa òṣùpá sí máa lójú ọ̀rọ̀ fọlọ́n ní ìlànà ẹbí máa dáhùn pé olùdíyà mọ̀wákìlù ìnẹ́sù ìhàjì sùhàtùlà. agbájẹlẹ rọ sùn àwọn bàbá ni wọn fẹẹ ronú ni wọn ti mú lúkọ bí orúkọ ojú olóòtúba èyí pé bẹ́ẹ̀ làwọn kà sí wọn. ṣùgbọ́n lè jẹ́ sọ àgbẹ̀dọ́ náà wọn bá sùn áàbẹ̀ tó tẹ̀ áyẹ̀lẹ̀. fọlọ́n ni wọn máa bẹ̀rẹ̀ àtẹ́bí léèrè á àhìlà nípa oṣù tí máa ń lé lójú ọ̀run ní òtúba. ọlọ́run ní ìdásẹ́yìn máa dá ọ níyẹn mọ wá éjì nìyẹn òun ni mo dáhùn ni wọn máa fi sóun ta alihamudulila àtẹnàjà bá dúpẹ́ kọ́ lọ́wọ́ máa jẹ́ mọ́ sí o. ṣé báyìí tọ́wọ́ ayẹ káwa lọ́wọ́ fóònù jáde rẹ̀lẹ̀ rẹ̀lẹ̀ káfí pààrọ̀ nǹkan tó lórí báyìí. ọlọ́run sàlàyé bóun làwọn ó sì máa ka ọjọ́ ìpèsè lédèkùn nílé lókè yẹn òun làwọn èèyàn máa fi mọ nǹkan wọlé hajj àti ìgbàwọ ní hajj ọgbọdọ. àtọ̀rọ̀ lọ́wọ́ bá sùpánà kò sàárà sọlọ sọ wípé ìnà ìjọba ṣòwúrì ìjọ lọ́ọ́dí ìsìnlẹ̀ àjàrọ̀ jẹ̀rọ̀ ní ìdàrúlá. dájú ń ka oṣù lọ́dọ̀ lọ́wọ́ bá sùpánà méjìlá ni inú àkọọ́lẹ̀ ọlọ́mọlọ́mọ ìtàkọọ́lẹ̀ rẹ̀ àti tiwa lẹ́rìí ó fi di múlẹ̀ dáadáa ọ̀rọ̀ bí akẹ́lẹ́ fi wọ́n fi ẹnìkan nígbà kan ẹnìkan láti lẹ nígbà kan lé ní ní epo oṣù yìí ṣe ṣe bẹ́ẹ̀ oṣù méjìlá ni nínú àkọọ́lẹ̀ ọlọ ìyàwó kan kálá kan sanu àwọn àti ọ̀pọ̀ látọjọ́ bọ́lọ́wọ́ ọba àlejò láti dá gbogbo sẹ́mi àtìlẹ̀ ọlọ́wọ́ alọ́wọ́ àti àwọn oṣù méjìlá yọ àrùbá ọ̀rọ̀ àwọn oṣù mẹ́rin tí wọ́n ní oṣù àlewọ̀ ọlọ́run ìdáàlì ẹ̀sì olùkọ́yìí ìyẹn gẹ́lẹ̀ tó lórí rẹ̀ kágbá oṣù tó lórí rẹ̀ káwa mùsùlùmí ká máa ríra wa ibi àláwa mùsùlùmí fẹ àjùmí bí ọ̀yọ́ ni wá ọ̀yọ́ bí mùsùlùmí ọ̀sọ̀rọ̀ kò sí nípa bẹ́ẹ̀ nípa ọ̀hún kẹ́lẹ̀ tó dúró déédé àti ń tó ní í ṣe pẹ̀lẹ́ sí òun lọ rọ fún káàtó káàkiri. ìyẹn kí ló wá jọra lórí máa ń ṣe january níbi àtẹ̀bẹ̀rẹ̀ ọdún wà láàyò ní ìsìnkú lọ́rọ̀ ẹ̀sìn ìyẹn gẹ́gẹ́ bí ẹ̀sìn tó dúró déédéé àti ohun tó ní ti pẹ̀lẹ́ sí i ọlọ́run wa ni ọ̀la lọ sí mu bí iná àwọn ìṣàkóso ẹ yín nínú àwọn ọmọ ni àwọn lónìí lónìí wa ẹ̀rí bàbá ti bẹ́ẹ̀ sùn jẹ́ torí rẹ sì bẹ̀rẹ̀ rẹ méjì lábẹ́ sì jẹ́ torí àtúntò wa láàyè torí kórìí kí ní nìgbè kalẹ̀ dáadáa torí rẹ sì bẹ̀rẹ̀ rẹ méjì ẹ̀sìn ọ̀pá pọ̀ má ti wọ́n fọ́ ọdún wọ́n bá kẹ́lẹ́ ọ̀gẹ́ abínú ya ṣẹ́ńtù yóò jẹ́ ọ̀ńtẹ́rẹ́ jẹ́ abínú ya ojú kí ní dọ̀là ọ̀nà ọ̀ nílà káyà. gbogbo àwọn eléyìí ẹjẹ ká lọ sàkíyèsí rẹ ọ̀rọ̀ adẹ́sí ti tẹ lórí èèyàn ni òjijì ọlọ́run ló fi láti ṣẹ́rí àná ẹ máa tẹ̀lé lánàá àwọn olùkọ́ àwájú rẹ̀ ṣe kúránù ní ìbò yẹn ní ìjì tàbí ìjì tán. zìrọ̀ àbùkù zìrọ̀ àyìn nígbà ọmọ nígbà ọmọ ẹsẹ̀ débi báwọn ènìyàn kan lọ́wọ́ sẹ́lẹ̀ kó ojú kọ̀ọ̀rọ̀ lọ́sọ̀dé tí wọ́n fi sọ náà ìwà akínísí lẹ́sẹ̀ láti sòwò ẹ̀yìn náà lọ òun náà níbi òsùn ẹ̀bọ tí wọ́n ti wà lọ́yà àjẹsájú o ẹni tí mo wí ká ọ tó ti mọ gbogbo fẹ kí ni jẹ january kí ni jẹ february tó fi dórí december yìí ẹni mi lè kọ ìbò tí wọn kàn bí wọn fi ya gbogbo àwọn ẹ̀yìn ẹbẹ dáadáa báyìí lórí ìbò wọn àbá lè fi àtàkì wọn fẹẹ lórí ọmọ àtúntà ẹtì záàbù pẹ̀lú ẹ̀jẹ̀ àtúmọ̀ ògbóhùn sórí òun lajú tàbọ pàṣẹbọ àtúntàlà ni ẹ máa tẹ̀lé lánàá àwọn tó sáájú láwọn àwọn mọ̀hábà wa ní ìgbèjì ọlọ́run ṣé kìí sọ àwọn yẹn fún bí àtàwọn ọkùnrin yóò lẹ̀ sọ ọ́ òjijì ọlọ́run níta ni ọ̀gá jẹ́ àwọn náà ti lọ àtàwọn náà làwọn rẹ̀ wà ń bọ́ lóra yìí pẹ̀lú january february tẹ́ǹkà káàkiri tẹ́ máa sọ lọ ẹ̀sùn gbọ́ pé january báyìí olóòrùn ni kò ní sáré fi ti gbogbo bẹ̀rẹ̀ january tí wọ́n bá ti bẹ̀rẹ̀ january one kò ní sáré lọ́sàn-án wọn làwọn àti mùsùlùmí ẹ̀rí hadithi ó ń sọ wa lára ni ibi ẹni lè fáwọn bèbè ní kẹgbẹ́ bí ọdún ọdún ọdún ọdún oríta yìí tọ́lẹ̀ lọ́dún yìí òun lọ́dún jáka ọdún léya àtijọ́ ìdúrà ẹ̀yin náà ti lókun yìí tọ́ba yìí kó ọ̀rọ̀ tọ́tọ́ náà fi kọ́ ti wí sẹ́kọ̀ọ́ wí oṣù kọ́kọ́ wí oṣù kẹ́ wá kó ṣe déédéé oṣù táwọn kékeré ń gà ẹ̀yin náà ló dùn yín oṣù mílì ìtumọ̀ rẹ̀ mọ́ ọ̀là kò sí ọ̀rọ̀ ẹ̀kọ́ kẹ̀kẹ́ nínú ẹ̀mí sí nǹkan lọ tó bá yẹ bá jẹ̀ mẹ́ gbé síkùn mọ̀ lásán ọ̀là yẹ lẹ́yìn máa di gbòǹgà ẹ wo muharram ni nínú ìtumọ̀ muharram òun á fi bí ẹ̀kúnlẹ̀ bíi pé oṣù yìí oṣù ọ̀wọ́ ní lọ́dọ̀ àwọn lárúbáwá ìwọ ní kájà níbẹ̀ ẹ dákun ìtumọ̀ owó ni ọ̀dà ní ilé káwà lálàáfíà ẹ jáwọ́ sọ́kà tọ́fàrù kí ni tuma rẹ̀ òun náà ní pé gbogbo àwọn èèyàn jáde lọ sájú ò láti lọ wá bóun ní ìfẹ́ òsì sẹ́nu rẹ̀ ẹ̀rí kó túmọ̀ túmọ̀ tó dáa àwọn bẹ́ẹ̀ bí kan ọba rọrùn kó ń tẹ́ ọ lọ sí kó ní ìdí òbí rọrùn ẹ̀ sí ní ẹ wọ̀rọ̀ bí wọn àwọn kí ni ìyẹn súnmọ́ ìyẹn súnmọ́ àsìkò òjò tí mo fi ọmọ àti yìnyín tí mo fi ọmọ àtútù dáadáa rọ̀bí ọ̀lẹ́ àkẹ́kọ̀ọ́ ìtumọ̀ rẹ̀ ní pé òsì yẹn náà tún tẹ̀lé lásìkò òjò ẹ̀wọ̀n jùmọ́dà ìfowópamọ́ ẹni tó kó oṣù mọ́ ní nbala káyé mọ́ ẹ̀mí ń bà mọ́ yẹn ẹ̀wọ̀n jùmọ́dà ìfowópamọ́ ní kí àsìkò gbà yẹn kọ́ omi kọ́ omi wa ti kíni á sì ẹ́ jùmọ́dà yẹn ni gómìnà á sì ó ń sọ bó tuntun yẹn ti máa lágbára tó gbé ọ máa sì sí yìnyín jùmọ́dà àkírọ̀ yẹn náà ló ti fẹ́ yẹ rẹ̀ bákan náà ẹ̀wọ̀n rọ́jà yẹn ni ilé ìgbà para ìtumọ̀ rọ́jà ìbàbàrà nínú ìdílé náà oṣù táwọn lábá bàbàrà láàrin ara wọn ni níwọ̀n yẹn ṣe ń jà fún mọ̀hábọ̀ wọ́n yẹn máa jà fún òun náà. ẹ wá wọ ṣàbáà ṣàbáà yẹn náà ní túmọ̀ wípé ṣàbáà yìí àwọn èèyàn kọ́ wọ́n á péjọ sí àwọn àyè káàkiri àbí wọ́n kàn káàkiri ayé láti máa wo ibi tí wọ́n lò ẹ̀rí. kálọ́tù lọ́wọ́ Ramadan yẹn náà tún gbàlàyé sí oorun lágbára sí a sì tún lè pè ní rọmọdán kọ oṣù táwọn ọkùnrin máa fi gbá rẹ ẹ wá oṣù ṣàwáì ìyẹn náà sọ fún ìgbà tó ti gbìn kó ìyẹn tó lágbára ju àkọ́kọ́ lọ débi tí wọn ò ní rí wàrà pípọ̀ lára àwọn ọ̀rà tó ń rí wọn ò ní rí kó jáde gbà rẹ ẹ wọ oṣù káàdà kò sí ìtumọ̀ ọlọ́run náà sí ibi oṣù àti ọlọ́run náà èyí ti jà ń àwọn èèyàn máa ń jókòó wọn ó ní àwọn bàbá wa máa lọ sí mẹ́tì aláṣẹ ọ̀sẹ̀ hajj ìlànà yẹn ọ̀sẹ̀ papọ̀ mọ́ ìlànà sáàmù sọ̀lá gbogbo wa. ẹ wá rí pé nígbà tó lọ́wọ́ ọba àlejò ọlọ́wọ́ tó ń bà sí àti tí ọwọ́ àtẹ́bí ìlànà gbé láti hajj kọ́ àti kòló yìí náà ló ti ṣe kíni ọ̀rọ̀ òun ló tó bá sí. ọ̀yìnbá lọ́lá ẹ̀yẹ ló ti ọ̀rọ̀ ìtẹ̀sọ̀lọ́ ẹ̀jẹ̀ lọ́wọ́ ọba kò sáà ẹ jẹ́ ká máa gbàgbé ní ìdí wa ẹni àpẹẹlẹ ni wá pẹ̀lú ìjẹkùsùlẹ̀ náà jẹkùsùlẹ̀ ẹ má jẹ́ àwọn agbéra wa nínú ìpẹ̀lú àìsí ìgbàgbọ́ ẹ má bá wọn kèmí rí kẹfẹ nínú ọdún wọn ẹ sì jìnà kẹfẹ ẹsẹ má ti dẹ̀ra dànù ní o ìsì má ń jẹ́ kí èèyàn lẹ́tọ̀ọ́ níyà ikú lọ́wọ́ yìí náà ẹsẹ wa ni o ẹ̀dá tẹ́bi wọ́n bí wà bí òsì ńlẹ̀ wọ́n lẹ́sẹ̀ títẹ̀lẹ̀ bá tẹ̀lẹ̀ kì í ṣe pé káàkiri mọ́lẹ̀ ká máa tẹ pálánù bàbá àwọn àtọmọ gbẹrẹ tí kálukú náà fi ó dẹ̀sí yẹ rẹ wò lọ́nà ẹ̀ka àbí méjì tí kálukú fi kọ́ntribútì sátẹ̀wò tó tẹ̀lẹ̀ láwùjọ ẹlòmíì pálapà aláyà pé pé e, ee ní àtẹ̀jì rẹ̀ ló kúra wọn ní kó fi wọn làdáwò fi ń tẹ̀ báyìí ẹlòmíì nípa ìyàwó ló tún ṣèwà ọ̀daràn ẹ̀ ẹlòmíì nípa ọmọ ni ẹlòmíì nípa aládùúgbò ni ẹlòmíì níbi tó ti jọga ni ẹlòmíì níbi tó ti jọmọ sẹni ẹlòmíì láwọn àyè tó ti gbẹyẹn gbẹwọn ní fojú sí kí asẹlẹ yìí wá ní bẹ́ẹ̀ ni ẹ wà wọn ọjọ́ tó ti lọ ipa ó dé bá àwọn ọjọ́ yẹn pẹlẹsẹ yẹn wọ ọgbà pípọ̀ náà àwọn ẹ̀sẹ̀ yẹn wá ní owó ni ọ̀bẹ sí lára wá sí ṣùgbọ́n àwọn ọmọdé kò lè fi máa mọ bí kò sí fáwọn ìyá díẹ̀ díẹ̀ tí kò kú bẹ́ẹ̀ tí ọmọ àgbẹ̀ tí wà náà ti èyàn ń jọlọ ẹ̀jìnà sí yapa ní gbogbo ọ̀rẹ́ tí kálukú dáa ti ń ṣe yapa nítorí pé yapa ni tòun èlò náà ní máa ń ti dẹ̀ra dàdú ní o yìí sì máa jẹ́ kí ìdí àjẹ́ wáyé irú ẹ̀ lè kó lọ́wọ́ sọlọ́wọ́ ọba àdìgẹ́ lọ́sọ̀ yìí pé wọ́n máa aṣọ ọba tó ní mùsílà tí àdáwò bàbá rọ́ọ̀lù rọ́ọ̀tì náà ń tẹ́tà àjà ìbò ẹ̀mú tẹ́ fọwọ́ yín pàdé wọ̀yá àgbẹ̀fẹ́yìn tọ́wọ́ ìpínlẹ̀ ti fi tó lọ́wọ́ fẹ́ jẹ yíyà tó áà. ayé òsì sá àìní èyí tọ́lọ̀ fojú kò rẹ̀ àní àbí tọ́lẹ̀ rọ́bì ọ̀pọ̀ ọ̀sán àti oníṣẹ́rí àdáwọ̀ òní sọ̀kalẹ̀ àyàmì pẹ̀lú ẹ̀jẹ̀ wọn òní tí mo tí ó gbé àdáwọ̀ kó àbí àdá ẹ̀dá àdá nínú gbogbo àwọn dẹ́wọ̀. ó lè rí múra títa ọlọ́run lè ti máa yẹ níta látúndẹ̀ra tí mo ti fún yín àwọn èèyàn sì wà lórí àìlè gbàgbọ́ wọ́n ti mẹ́ta lọ́nà ẹtú náà fún wọn lọ́wọ́ ẹlẹ́ẹ̀kú tó ń sọ ọdẹ gbàyà yìí ẹtú gbàyà kíkí yìí náà àti ọlọ́run lọ sùpánù gbọ̀ngàn àlà ọlọ́run fi lánà wọ́n bá àdínà mọ́tàkà wọ́n bá lọ́gbàjà àdínà wọ́n fi fún àdínà ìgbàlá في المال والعمل والأهل كالزوجة والزوج والولد والإخوان والأخوات والأعمام والأعمام في الجيران في الأقران في البلد وفي أنفسنا أنبياء الله سبحانه وتعالى اللهم أصل من جواره اللهم أتيك في نور أشجار الكفر اللهم تجعله لك بالكفر أدعو من نور أشجار الكفر àdéhùn ní ní iṣẹ́ dání ọ̀gá wa ti ọlọ́dà kò lè kó òkú àwọn àdéhùn ní bàárà lé ọlọ́dà kò sáré pé kó òkú àwọn èyí tá nǹkan lára ìyàwó èyí tí àwọn nǹkan lára ọmọ èyí tó ọmọ nǹkan lọ́dọ̀ àwọn òbí èyí tá nǹkan lọ́dọ̀ àwọn ọmọ ya lọ́kùnrin wọn àti lóbìnrin wọn àtàwọn ọmọlẹ́bí wa àti èyí tá nǹkan àdúgbò àti èyí tá láàrin àwọn akẹgbẹ́ àti nílùú ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ gbogbo àwọn tí máa ń pẹ̀kẹ́ kọ́lọ́dà fúnra wa ń bẹ̀ ọ́ àti gbogbo àwọn ẹni tí wọ́n lójú burúkú lágbárí tí wọ́n bá fi ṣe ní sùdà kọ́lọ́dà fúnra wa ń àti náà gbogbo àwọn alákòóso àtàwọn òbílẹ̀ jẹ́ kọ́lọ́dà fúnra wa ń àkúrò àwọn aláìní gbàgbọ́ àti àwọn ọ̀ṣẹ́bọ àtàwọn mọ̀lẹ́fìkì àtàwọn onímídíà kọ́lọ́dà àbẹ́ بشر فأسجله في نفسه واجعل بينه في نحره عباد الله إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد وبارك على محمد وعلى ال محمد كما صليت وبارك على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد قم الى صلاتكم رحمه الله تعالى